ẹ káàárọ̀ ẹ abi àbí ẹ káalẹ́ mi mo gba tẹ́ ń wù mí but ẹ káàbọ̀ sí channel yìí orúkọ mi ní Adéọlá Adésínà àwọn mo Ògùn ni àwọn òbí mi so Ìwòyè àti Ìlaró ni àwọn òbí mi ti wá so omo Yorùbá kankankan ni mí ó yẹ kí èèyàn máa ṣe nǹkan míì lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò yẹ kí máa ṣe nǹkan béèyàn ṣe ń ṣe ní gbogbo ìgbà. and lẹ́ni mo máa tọ́ ojú mi mo dẹ̀ máa sọ yorùbá nìkan mi ní sọ òyìnbó rárá ẹ má rẹ́rìn òkè ẹ má rẹ́rìn tẹ́ bá rẹ́rìn mi ní ṣe irú nǹkan yìí. mo ṣàmọ̀ yín pé èèyàn kan á béèrè so irú mi line mi ni and orúkọ ẹ̀ ní debdeb beauty ó wà lórí instagram so tẹ́nìkan bá fẹ́ order irun yìí kankan sí mi lórí snapchat àbí instagram mi mind mi ń sọ yorùbá ní gbogbo ìgbà but mo máa ń wo àwọn movies yorùbá mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú irun ojú mi but máa bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí ni so máa fi sí ẹ̀yìn ọwọ́ mi máa dẹ̀ fi sponge mi sórí ẹ̀ so ìtí mi ò bá lè sọ ní yorùbá máa sọ ní english ẹ má pa mí mi lè wá para mi so máa máa fi sójú mi báyìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ máa máa tẹ̀ sí máa máa tẹ̀ sí um, yeah máa kọ tẹ̀ máa tẹ̀ mójú ni so ṣé ẹ ti rí bó ṣe rí mo láìkẹ́ ó dára ó ṣó nǹkan tí mo rò pé á ní accent mi tí n bá ń sọ Yorùbá mi rò pé mo ní accent gidi <laughs> mi rò pé mo ní accent gidi accent ṣòro mo mọ̀ pé àwọn tó wá láti Ìbàdàn wọ́n máa ń ní like wọ́n máa ń ní tone àwọn ọmọ Ìbàdàn yẹn wọ́n máa ń ní ìrẹsì wọ́n máa ń wọ́n ṣe ń <laughs> sọ̀rọ̀ nìyẹn bọ̀ mi ò mọ̀ bá mi àwọn ọmọ mi ò rò bẹ́ẹ̀ àwọn ọmọ Ògùn state mi rò pé wọ́n ní accent kan rárá Jennifer láti Jennifer's Diary ó wá láti Ayétòrò and ìyá bàbá mi wọ́n wá láti Ayétòrò wọ́n dẹ̀ fọ́nì gan-an ìyá àbíyè ní orúkọ wọn wọ́n dẹ̀ fọ́nì gan-an wọ́n máa ń pa gbogbo èèyàn lẹ́rìn nígbà tá a nígbà tá a ń dàgbà so dáàdi mi máa ń rẹ́rìn sí mi tí mo bá fẹ́ sọ Yorùbá kó wá sọ pé irú accent burúkú lọmọ yìí fi sọ yorùbá báyìí <laughs> wọ́n ń pe eyebrow ní irun ojú so máa ń fi eyebrow pencil mi máa fi fíìlì irun ojú mi téèyàn bá wá fíìlì gbogbo irun ojú yẹn èèyàn wá mú concealer eléyìí la máa fi ń clean up la máa fi ń nu nǹkan tá a ti kọ síbẹ̀ so bí mo sì ṣe ya eyebrow yẹn màá wá fi eléyìí màá wá fi nù ó máa wá wà crispy ó máa wá clean clean cut á wá neat bí wèrè <laughs> so mo máa fi concealer mi sọ́wọ́ mi sìn so màá wá fi ètò tí ò light tó yẹn màá wá fi mix ẹ̀ so that mi ní mi ní jọ àwọn ẹmu àwọn masquerade tó máa ń jó nínú nínú Yorùbá movie yẹn so mi fẹ́ jọ wọ́n so so ṣe rí bí mo ṣe ń bí mo ṣe ń yà á síbi tí mo ti e, fi eh, pẹ́ńsù yẹn sí so so nǹkan tí mo máa ṣe ń sìn ni máa ṣe nǹkan táwọn òyìnbó máa ń pè ní highlight àti contour so nǹkan tí mo máa fi ṣe highlight and contour ni eléyìí màá kọ́kọ́ fẹ́ eléyìí màá fi sí abẹ́ ojú mi báyìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ èèyàn gbọ́dọ̀ fi púpọ̀ sí nítorí púpọ̀ á bàjẹ́ bí iyọ̀ ṣe máa ń ba ọbẹ̀ jẹ́ ni púpọ̀ èlé á ba ojú jẹ́ ṣẹ́gbọ́ ó yá ẹ la ti yín ẹ la etí yín ẹ là ẹ là ẹ la etí yẹn ṣe ẹ máa gbọ́n mi ẹ máa gbọ́n mi so bàbá mú eléyìí bàbá fi síbí báyìí máa fi díẹ̀ síbí báyìí ẹ má ṣe kó pọ̀ jù o tá à ń ṣe lé ní ní make every day ìtọ́jú daily daily ìtọ́jú là ń ṣe léèmí <laughs> so wá fi màá wá fi díẹ̀ sí mú màá fi díẹ̀ sí mú báyìí màá wá fi díẹ̀ sí ibi orí mi báyìí màá fi díẹ̀ síbẹ̀ màá dẹ̀ fi díẹ̀ sí ẹ̀kẹ́ mi àti ẹ̀kẹ́ ìkejì ẹ mú àǹtí Rihanna àǹtí Rihanna mọ̀ mi nígbà tí mo rí wọn mo sọ pé mò ń kí wọn ni so àwa tẹ́kì makeup aunty Rihanna ẹ mọ aunty Rihanna dáadáa ṣe mọ̀ wá àbí ẹ mọ̀ wọ́n mhm, ẹ mọ̀ wọ́n so àwa fi ìyẹn síbí bàbá ẹ ẹ̀hẹ́n àá fi sí ẹ̀hẹ́n báyẹn la ṣe máa fi sí ẹ̀hẹ́n àá dẹ̀ fi sórí àá fi sẹ́kẹ̀ẹ́ àá fi síbí bàbá àti hmm. ṣèyẹn tán nǹkan tí mo máa ṣe ń sìn ni pé wọn wá blend ẹ as in à yí sponge wa síbi tí a ti lò à dẹ̀ wá fi à máa fi tẹ̀ báyìí à máa fi tẹ̀ báyìí à tẹ̀ a tẹ̀ à tẹ̀ <laughs> blend ó dẹ̀ máa wá rhyme together mọ́ skin tone ṣẹ́rí ṣẹ́rí ṣẹ́rí bó ṣe ń ṣẹ́rí bó ṣe ń rhyme ṣẹ́rí àbí ẹ̀rí ṣẹ́rí ṣẹ́rí. ẹ jẹ́ ká máa gbọ́ nǹkan Ọlámídé nítorí pé gbogbo orin tó ń kọ báyìí ó make sense ó make sense. mo ti ṣe yẹn tán mo máa wá mú powder ìtọ́jú mi so máa fi sponge mi sórí ẹ̀ kọ́ sponge yìí mo ti fi sómi màá wá máa tẹ̀ ẹ́ síbi tí mo ti fi highlight yẹn sí. Si nǹkan tó ń pè ní baking as in kéèyàn máa sè é sójú àwọn àwa sè powder yẹn soju, báyìí ẹ̀hẹ́n màá wá tẹ̀ sí báyìí màá tẹ̀ sí ẹ̀hẹ́n màá wá fi sí bíbá ẹ̀hẹ́n màá wá fi sí bíbá màá wá fi sí imú mi ibi tí mo fi gbogbo highlight yẹn ni mo fi sí màá wá fi sí orí màá wá mú contour powder mi màá wá ṣe báyìí ẹ ò sì mi ni ẹ̀kẹ́ ọ̀tún mi ni so màá wá fi sí ẹ̀kẹ́ ọ̀tún àti ẹ̀kẹ́ òsì màá wá mú highlight mi màá wá fi sójú báyìí díẹ̀ díẹ̀ ni o téèyàn bá fi highlight tó pọ̀ jù sójú báyìí èèyàn á kọ̀ dàbí àwọn òbèrè tó ń rìn lójú títì ni so díẹ̀ díẹ̀ lèèyàn máa fi sí báyìí ó kàn máa dà yín pé èèyàn fine so kò ń ṣe gbogbo ìgbà ni mo máa wọ eyeshadow so màá kàn mú powder mi báyìí powder ìtọ́jú mi màá wà fi sójú báyìí so that kò ní dàbí pé kò sí nǹkankan bẹ̀ so màá mú lip liner mi màá wá tọ́ sí ètè mi so nǹkan tí mo ń ṣe nísìnyí pé mo ń fi eyelash mi sójú mi so màá kàn fi síbi báyìí màá kàn fi sí báyìí máa wà gentle glue dúdú ni mo máa ń lò tí atẹ́gùn bá fẹ́ báyìí sí àwọn glue òyìnbó hmm, èèyàn akànrin eyelash ẹ̀ ní ibi títì ni so mo ti ṣetán but màá fi lip gloss mi parí ẹ̀ nítorí pé mo love lip gloss wọ́n máa ń wọ̀ ní gbogbo òpá ó kàn máa ń jẹ́ kéèyàn fine sí ni béèyàn ṣe fine tó á kọ̀ jẹ́ kéèyàn fine sí ni téèyàn bá ti ṣe makeup tán ó yẹ kéèyàn máa lo setting spray so máa tẹ eléyìí sójú mi sí tí n bá ti fi spray yẹn sójú mo ti ṣetán nìyẹn tẹ́ bá gbádùn fídíò yìí ẹ thumbs up ẹ lè subscribe máa rí ní fídíò mi ó dàbọ̀ bye.